فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد تي أمباكي كارلو نبي تي أوا ونني باب ورني قابل تقول الشرع láti mọ́mọ́ تلي àwọn àfáà nípa nǹkan tí ọlọ́run ọba ọ̀fẹ́ ní ọwọ́ máa wá ṣe nǹkan náà nítorí pé àfa kan ń ṣe àbí nǹkan tí ọlọ́run ọba fẹ́ kí máa ṣe nítorí pé àwọn àfa kan ò ṣe aṣàlàyé yìí pé òun ń pè ní tọ́ ẹ̀rìn ṣírkù tọ́ ẹ̀bọ tí máa ń wá látara pé èèyàn ń tẹ̀lé èèyàn èèyàn ń tẹ̀lé èèyàn níbi ọ̀rọ̀ ẹ̀sìn àti wá ka àwọn ayé Al-Qur'an àti hadith Annabi bákan náà à ń ka ọ̀rọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu ibi àlàyé ọ̀rọ̀ Abdullahi ibn Abbas náà ni àwà tí àti ọ̀rọ̀ ìmáàmù àti parí ọ̀rọ̀ ìmáàmù Abdullahi Abbas. وبقى نهر الإمام أحمد هنا عجبت لقوم عرفوا الإسناد والصحة ثم ويذهبون إلى رأي سفيان سوفيتيان كان أتوا بعد مدين الشيخ عبد الرحمن على الشيخ مدين شيء أو علي لتواتي برلوني ونفيجب على من نصح نفسه إذا قرأ كتب العلماء ونظر فيها وعرف أقوالهم أن يعرضها على ما في الكتاب والسنة بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى فيجب على من نسى نفسه إذا قرأ كتب العلماء ونظر فيها وعرف اقوالهم أن يعرضها على ما في الكتاب والسنة فإن كل مجتهد من العلماء ومن تبعه وانتصب إلى مذهبه لابد أن يذكر دليله والحق في المسألة واحد والأئمة مطلبون على اجتهادهم فالمصنف يجعل فالمنصف فالمنصف يجعل النظر في كلامهم وتعمله طريق إلى معرفة المسائل واستحضارها بينا وتمييزا للصواب وتمييزا للصواب والخطأ من الأدلة التي يتلوها المستدلون ويعرف ذلك من هو أسعد الدليل من العلماء فيتبعه والأدلة على هذا والأدلة على هذا العصر في كتاب الله أكثر وفي السنة كذلك كما أخرج أبو داود بسنده عن أناس من أصحاب معاذ أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن أن يبعث لما أراد أن يبعث معاذ إلى اليمن قال كيف تكفي إذا عرض لك إذا إذا عرض لك خطاه قال أقضي بكتاب الله تعالى قال فإن لم تجد في كتاب الله قال فبسنة رسول الله صلى الله عليه وسلم قال فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ولا في كتاب الله قال الجيد رأيي ولا آل قال فضرب رسول الله صلى الله عليه وسلم صدره وقال الحمد لله الذي وفق رسول رسول الله صلى الله عليه وسلم بما يرضى رسول رسول الله وساق بسنده عن الحارث بن عمر عن أناس من أصحاب معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لما بعثه إلى اليمن بمعناه نعم الشيخ عبد الرحمن حسن عليه رحمة الله آل الشيخ nínú آه، على ايتي tí nípa bí mùsùlùmí ṣe máa ń lò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àfà nípa pé kíyàn má máa tẹ̀lé àfà nígbà míì kíyàn bá tẹ̀lé àfà míì àfà wọn wọ náà yẹn ló ń ṣe bá wọn náà papọ̀ torí títí títí táfà mi ò fi wọná ọlọ́run yóò mọ lóhun orí nǹkan tó wọn fi gbéra àwọn lẹ́sẹ̀ náà ni ó máa sọ. So tí ó sì fi kó àwọn èèyàn wọn náà ọlọ́wọ́n ọba ẹ̀wọ́n yìí ti ń sọ jẹ́gbọ̀jẹ̀gbọ̀n yìí náà nìsín wípé kọ́dà abẹ́lẹ́ bọ́bá tó pè wọ́n ní wàásí wọ́n dá wọn lóhùn ọlọ chọ́ọ̀chì ọlọ́lẹ̀ sọ̀rọ̀ ẹbọ rídìrídì lẹ́nu wọ́n náà ń pe Jésù bí àwọn kiri yó o tó wá ń sọ pé kọ́dà abẹ́lẹ́ bọ́bá pè ọ́ bóńsàngó bá pè ọ́ ọmọ ẹsì wọ àwọn kan náà sì tẹ̀lé wọn sọ́ọ̀sì wọn náà ni táfà mi tí ó fi wọ náà báyìí àwọn èèyàn tẹ̀lé wọn ni so náà ni èèyàn gbọdọ̀ ṣọ́ra kí ìlànà tí anabi sallallahu alaihi wasallam tó là kalẹ̀ ọgbọ̀dọ̀ yíyàn dáadáa náà lè fi ní lọ́lẹ̀ kó sínú wàhálà kọ́dà tí apá kan máa ń kó sínú wàhálà lọ. Sheikh eh, Abdulrahman Ali Sheikh wọ́n ní fọ̀yájìbò àìlàmà nasaha nafsahu wọ́n ní ó túláàsì fún ẹni tí ó bá fẹ́ ṣe àfọ̀mọ́ ara rẹ̀ kó níbi jẹ́gbọ́njẹ́gbọ́n àbí kó níbi ìmọ̀ ṣe ẹbọ ìtẹ̀lé idha qara'a kutubal ulama tó bá ń ka tírà àwọn àfà wa nadhara fiha tó ń wò ó wà árafa aqwalahum tó ma ọ̀rọ̀ tí àfáàyẹ ń sọ pé tí ń sọ rí an ya'ridaha ala ma fil kitabi wa sunna ọgbọ̀dọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn kó wá lọ lè wò pé sílẹ̀ yìí bá mu tó bá sunna nabi mu ọgbọ̀dọ̀ dá padà ọgbọ́rọ̀ àfáà kan nísìn àbọ́kọ́ sínú tíra ni àbí ó ṣe sínú cd ni ó ṣe sínú kẹsẹ̀tì ni bó bá ti ń gbọ́ ìyíhun ò tí ì di pé ó ti di nǹkan fún ọ kódà tó bá láfa onísúnà ni ìyẹn ò tí ì di nǹkan fún ọ tó o bá tí ì tó bá jẹ́ tuntun sí ọ yà lọ léwádìí ẹlòmíì abáṣúnà ni abáṣúnà ni nǹkan kí nǹkan ni o nǹkan kí nǹkan ni o ìgbàtàbà súnà bá gbé microphone lọ́wọ́ tí ń sọ pé Ahmada Tijani ẹ pé ọ̀kan nù àwọn ẹni ọlọ́run Ahmada Tijani ó bímọ ó sọ ní Muhammad ó ní Muhammad ó ní Muhammad ṣé ẹni tó bá ti kọ́kọ́ gbọ́ nǹkan yóò kọ́ pé ẹ sábà súnà ilé ìbáyìí tí kọ́kọ́ ń sọ pé ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run àwọn kọ́nà ni so ṣé ìrùn tí mo mọ̀ pé <clears throat> ṣé ń súnà ilé ìbáyà abẹ́lé yìí yára pé nǹkan tí ìyé lè yìí gan ó wá pọ̀lọ̀ gbá nínú kẹ́sẹ̀tì ẹni o àbínú àwọn lectures rẹ̀ òun sì ní gbogbo ayé sì ń gbọ́ káàkiri lọ́tún lọ́sì kódà tí ń bá dákọ̀ rẹ̀ níṣẹ̀lú mi lè ká ọmọ rí pé ah sí lè yíò náà tún dáa àmọ́ ìjọ tí náà wá rí pé ah àtúnú náà lọ́kùnrin yìí lóòótọ́ so ọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó pé wọ́n sì máa súnà náà wọn láwọn fi ń bojú èyàn gbọ́dọ̀ gbẹ̀tàn jẹ́ o pẹ̀lú ẹnìkan kan gbogbo tó bá ti gbọ́ mọ̀ dá padà sí pé ṣé lè bá súnà nẹ́bì mọ́ báyìí ṣé lè bá súnà nẹ́bì mọ́ báyìí nǹkan tí o bá ti yéèyàn yàtọ̀ àbí nǹkan tó bá lọ́jú díẹ̀ àmọ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ nínú ọ̀rọ̀ alukur'an tó clear ni ọ̀rọ̀ ìjẹ́wò lé ọlọ́run ò gbọ́dọ̀ pé ẹnìkan kan pé wòlé ọlọ́run ni àbí kí ọmọ sọ̀rọ̀ kọmọ sọ pé àwọn oníṣúfínà àwọn kan bẹ tí wọ́n dánú wọn èwo ló dá nínú ìgbẹ́ tí ìgbẹ́ líle lẹ́pẹ́ ìpọ́ da ni àbí rírọ̀ ìgbẹ́ nìgbẹ́ ń jẹ́ so òun ni pé gbúrú àwọn nǹkan yìí tí wọ́n bá ti ń gbọ́rọ̀ èèyàn èèyàn máa lọ lè gba ìtànjẹ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n yẹn ni pé èèyàn gbọ́dọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn padà sí al-Qur'an àti súnà nàbì sallallahu alayhi wa sallam wọ́n ní fa inna kulla mujtahidin minal ulama wọ́n nítorí gbogbo ẹni tó bá ń jẹ́ pé ń gbìyànjú tó jẹ́ ó ti ẹ̀dẹ́ ipò ìgbìyànjú gan nínú àfà wa man tabi'ahu wa istabba ila aw intasaba ila madhhabihi wọ́n ní gbogbo ẹni tó bá sì fẹ́ máa tẹ̀lé tí ó ń sọ pé mọ́sáàbù rẹ̀ ló ń wà làbúdà an yadhkura dalilahu dandan ẹgbọ́dọ̀ gba ẹ̀rí lọ́wọ́ rẹ̀ ẹni pé bí i ká ní àwọn Imam Malik àwọn yóò ń dépò ijtihad imamu Abu Hanifa imamu Shafi'i imamu Ahmad ẹ wá gbọ́ nkankan àbáwọn wantasaba ila madhhabi abẹ́nìkan ní ń sọ pé madhhabi rẹ̀ lè mi wà báyìí ó sì mọ̀ sọ́nlẹ̀ yìí pé madhhabi Maliki náà láwà táyọ̀ mọ̀ wí so kọ́wá jẹ́ pé àwọn kan bẹ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn sadat minal malikiyin aw minal malikiya sadat minal malikiya táwọn náà wá sọ nǹkan kan yìí wọn gbọ́dọ̀ tán jẹ àti kí o béèrè pé kí ni ẹ̀rí tó mú yín sọ báyìí ìyẹn gbọ́dọ̀ béèrè ni torí pé wal haqq ń tà bá ń fa ọ̀rọ̀ ẹ̀sìn òdodo ọ̀kan náà ni ọ jẹ́ o ẹ̀kan òdodo ọjà mọ́dẹ̀ nìkan lọ́wọ́ nù yín ni ìtẹ́fù wa mú òdodo òun òun náà ni ẹ̀rí wọ́n ni wal a'immatu àbáwọn tó bá ń jẹ́ àwọn àfà tó jẹ́ àwọn àìmà àwọn ìmáàmù bíi àbáwọn tó dérúpọ̀ wọn báyẹn níbi ìmà ala wọ́n mọ̀ gbalada lórí tán bá ṣègbìyànjú lé lérí ìyẹn ni pé tó hàn sí wọn ní làwọn sọ ohun tapá wọn bá dé ipò ìṣèhádìí wọ́n gbalada amẹ́ni tó fẹ́ tẹ̀lé wọn wọ́n lọ gbọ́dọ̀ tẹ̀lé wọn tí òdodo bá ti hàn sí wọ̀ àwọn tá a bá gbé tíra lọ́wọ́ ó wà ń bomi pé wàlmùsọ́nìf àbí sí wàlmùsọ́nìf lọ́wọ́ àmẹ́ ní tó wà mẹ́rin gẹ́rẹ́ chíńjì ẹ̀ iná ni kíní ṣe mistake ni kíní ọ̀dìtẹ̀ wọ́n pè ní kọ́tọ̀ mọ́tìbáyì falmúnsif bí tá ti máa ń já ibi tí àwọn ẹ̀ ti máa ń mọ̀ pé o oh, kátírà yìí nù yọ oh, kátírà yìí táwọn ẹ̀ ti máa ń mọ̀ ẹni tó bá jẹ́ olùṣẹ́dọ́gbàdọ́gbà yaj'alu an-nadhara fi kalamihim yóò wá fi ìwòye yóò wòye sí ọ̀rọ̀ àwọn àfá wa ta'ammala yóò yọrùnú sí tariqan ila ma'rifati al-masail ọ̀rọ̀ yẹn ní ọ̀wà tọ̀ títí ó fi ma ìyẹn ni pígbà tó bá ronú tó wòye yóò wá mọ́ wá wo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí àwọn àfáà yẹn ń sọ̀rọ̀ lélẹ́rí wastihdaari àdínan yóò wá fìlà káyì rẹ̀ kalẹ̀ wàtàmá yuzan àti láti fi ma lè sọ̀wá bìmìnà lè kọ́tà bó ni ó ṣe mà yí tó jẹ́ déédéé ìtọ́jẹ́ àṣìṣe pẹ̀lú kíni bil adilla ẹ̀rí lè yọmọ wá kiri ẹni tó bá ti ma ọ̀rọ̀ tó ti gbọ́ ẹ̀sìn yìí tó gbọ́ súnà yìí tó bá ti gbọ́ tó yàn ń sọ̀rọ̀ rẹ̀ kẹtẹ́ lọ ntọ́kẹ̀fọ́ lẹ́rán tó mọ̀ retí ti ẹni kíni ẹ̀rí ẹlọ lè ka tíra òṣèlú sàlásà sheikh muhammad abdulhadi alayhi rahmatullah tán bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ kan báyìí ẹ ti rí pé ọ̀rọ̀ tí wọ́n ní n tí ó kàn báyìí ni pé ẹ̀rí lẹ́mọ̀ retí ẹ̀rí náà ni wọ́n ṣe kọ tíra àwọn sọ amẹ́ni tí yẹn kan gbọ́rọ̀ rẹ̀ nǹkan sọ wùrúwùrúwùrúwùrúwùrú ẹ̀sìn bọ́ lẹ́rán ẹ̀rí tí kó gbogbo ẹ̀rí lù àkínyàn yà sí kíni ní àmọ̀ pé ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ lásán làbá kan sọ ní kò sẹ́rí mẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ mú ẹ̀rí wá náà ni sheikh ń sálàyé bí ipe bẹ̀rẹ̀ adilla alladhi yadhkuruha almustadillun ẹ̀rí yẹn ni ẹni tí ó fẹ́ mú ẹ̀rí wá náà ni ó mú wá tó fi ṣètọ́ka wa ya'rif bidhalika man huwa as'adu bid-dalil wọ́n ní min al-ulama yóò ẹni tó bá ń rí ẹ̀rí mú wájú nínú àwọn àfá àfọyàtìbá ìwú ìyẹn lè yọ́ wà tẹ̀lé wal adilla ala hadha wọ́n ní ẹ̀rí ń tàn sọ yìí ala hadha fún ìpìlẹ̀ yìí fi kitabillah akthara wọ́n lọ́pọ̀ nù tíra ọlọ́run nínú al-Qur'an táàrí pé ìyẹn máa mẹ́rin wà ní wàbí súnà kadhalik nínú súnà náà ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ká máa akhraja Abu ni bó ṣe wà nínú sunan abi dawud bi sanadihi an unasin pẹ̀lú sanadi ẹ̀pá àwọn ènìyàn kan mina sahabi mu'ad nínú àwọn èèyàn mu'ad àwọn ọmọ kíw mu'ad wọn náà rasulallah sallallahu alaihi wasallam wọn náà nabi lamma arada an yab'atha mu'adhan ila al-yaman gbàtọ́ bí wọn mu'ad lọ sí yaman qal ọwọ́ sọ pé kayfa taqdi kí lọ́mọ bí ṣe dájọ́ ìdá tó bá fẹ́ ṣe tí ìdájọ́ kan ṣẹlẹ̀ sí ọ tó bá gbé bá ọ قال أوادام في أخذ بكتاب الله تعالى القرآن في داجو قال فإن لم تجد أنت باري أليا نينو القرآن كتو لي داجو ينبه وني في كتاب الله وني وني وفي وإن لم تجد في كتاب الله وني فبسنة رسول الله وني هو نوع ديس لهم لو قال أنا نبي صفن fàyín lamtẹ́jì fi súnnàtí rasulillah tó bá tún wá rí nínú súnnà náà kọ́ tí ó sẹ́rì wàlá fi kitabillah tí ó sínú alkùránì náà wọ́n ni àṣẹ ìlú ra'ayi wala alu ó ní máa fi làákàyè mi máa lo àṣẹ ìtún ṣe ìgbìyànjú ra'ayi làákàyè mi ẹni pé ń fi ìmọ̀ mi ń fi ṣègbìyànjú lérí ọ̀rọ̀ yẹn wala alu mi ní sẹ́rí kọ́ọ̀lù ó ní fadaraba Rasulullah sallallahu alaihi wasallam sadra anábì wa fọwọ́ gba ni aláwọ̀ wa fọwọ́ lé láyà faqala anábì wa sọ́bà ìgbà alhamdulillah òun dúpẹ́ fọlọ́hun alladhi wafaqa rasula rasulillah tó fi òjíṣẹ́ tí mo fẹ́ rán tèmi anábì fẹ́ ránṣẹ́ ó fi ṣe kò ń gẹ́ lima yurdi lima yurdi rasulillah fún nǹkan tí ó yọ òjíṣẹ́ ọlọ́run هنا وساق بسنده أنا الحارث بن عمر أنا أناس أنا أناسا عن أناس من أصحاب معاذ بن جبل يعني كما مو سند لوا لا ترى حارث وما عمر في أعوان كان إنه أعوان كيو معاذ وصفي أن رسول الله صلى الله عليه وسلم لما بعث إلى اليمن بمعنى فنبقى النبي هنا لصي يمن فلوتما حديثه wal a'imma wọ́n láwọn àfẹ́sì rahimahumullah kọ́lọ̀kọ́bà kẹwọn lam yaqsuru fil bayan wọ́n ò ṣàìṣe wọ́n ò yé máa ma ṣàlàyé bẹ́lnuhu bẹ́lnuhu kọ́dà gan wọ́n ti ẹmọ́ ń kọ́ àǹtẹ̀kọ́lídì ipò ẹmọ́ tẹ̀lé àwọn ìzàstàbánà ti súnà tẹ́bá ti rí súnà gbogbo àwọn àfà ìmáàmù Malik ìmáàmù Shafi'i ìmáàmù Ahmad ìmáàmù Abu Hanifa gbogbo wọn ni wọ́n máa ń sàlàyé ipe ẹ̀tẹ́ bá ti rí súnà ẹ má tẹ̀lé àwọn ọmọ o ẹ má tẹ̀lé ọ̀rọ̀ tàwọn o tẹ́ bá ti rí ọ̀rọ̀ ànábì li'ilmihim torí àwọn mọ̀ pé anna mina li'ilmi shay'an lam ya'lamuhu ipe ìmọ̀ ìkan bẹ táwọn ọmọ nínú mọ̀ kékèsè gbogbo nǹkan làwọn rí tán àwọn àyímọ̀ yìí mọ̀ bẹ́ẹ̀ ọ̀kọ̀dìbálà gọ̀gọ́ ìrọ̀hùn tó yí pé ó sì ẹlòmí sì mà tó dọ́dọ̀ ẹlòmí tí àwọn òsì máa ń tà wọn wọn wà kọ́ di yẹ́bulóg gọ́ ìrọ̀hùn ó sì ṣe kó jẹ pé ẹlòmí mà táwọn òsì mà wọn ni wàdí àríkà kàfírùn ọlọ́rọ̀ yẹn pọ̀ irú rẹ̀ pọ̀ gan kàmáàlá ya ṣékò wa bẹ̀rẹ̀ sí fẹ́ máa mú ọ̀rọ̀ àwọn ìmáàmù kọ̀ọ̀kan yìí wá láfi mà ní kí o dìde kí o ní pé ìwòlò ń ṣe kò ní à mọ́mù kí ló ní a máa ṣe léyìí mọ́mù mọ́lì kí ló ní a máa ṣe so yíò wọ́n iṣẹ́ rí o tó bá tako ìlànà nábì ẹ̀ máa wù ní sí Abu Hanifa rahimahullah ó ní idha jaa al an rasulillah ń tẹ́ bá ti gbọ́ tí àdísì wá látọ̀dọ̀ ànábì fa'ala ras wal yẹni pé kíyàn ya jìmọ́ tẹ́rítọ́rùn ní wà alẹ́rás wà láàrin èyàn gbọ́dọ̀ kọjú sí ní òun lọ kọjú sí lọ́mọ lòsó wọ́n ni wá ìdá àní sọ̀hábàtì radiyallahu anhum fà alẹ́rás wà láàrin àbọ̀ gbọ́ pé ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà à èyàn dìmọ̀ yẹn gbọ́dọ̀ mọ́ wọ́n ni wáyé dá já lè tàbí'ín wà nánú ríjálù wọ́n ń ríjálù nínú àwọn tó ẹgbà àwọn tàbí'ín bá ní ọ̀rọ̀ wá wá látọ̀dọ̀ wọn a èèyàn làwọn eléyìn ọkùnrin ni wọ́n ọkùnrin làwa náà mọ́mọ́ Abu Hanifa òun ló sọ ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ anábì àyẹ̀yẹ̀wò ọ̀rọ̀ àwọn sàhábà àyẹ̀yẹ̀wò àmáwọn míì tó yàtọ̀ sí wọn àwọn lè yẹ ọ̀rọ̀ tí wọ́n wò Abu Hanifa ni ó sọ bẹ́ẹ̀ o waqal ó tún sọ̀rọ̀ míì ó ní idha qultu qawlan tẹ́mi yìí bá sọ̀rọ̀ kan kún yín mọ́mọ́ Abu Hanifa ló sọ bẹ́ẹ̀ o wa kitabullahi khalifuhu tí al-Qur'ani wá tí mo wí èmi sọ̀rọ̀ Qur'ani ní kò rí bẹ́ẹ̀ fatruku qawli li kitabillah ẹ̀yà apá ọ̀rọ̀ tèmi tì tí al-Qur'ani kẹ́yà mú o tí àwọn àfà bá rí báyìí ni tí àwọn àfà rí báyìí ẹ̀sìn ọlọ́run ọbọ̀ ìyànjú ẹ̀sìn ọlọ́run yóò ní ìyànjú ipé ní tí bá ti sọ tó bá ti takò alukur'an ẹgbàdànù ní tí bá sọ tó bá ti takò àdísà nábì ẹgbàdànù wàlá ẹ̀sìn ọlọ́run yóò ní ìyànjú àmọ́ táwọn ọmọ wí ni pé à èmi sọ pé àbíkẹ́lẹ́wọ̀n àwọn bàbá wa ń sọ pé àwọn àfà wá sọ pé kíní alẹ́rí àwọn àfà yín dàlà ń sọ èrí àwọn bàbá yín dàlà ń sọ tí ó bá ti sẹ́rì kí wọ́n pa nǹkan yẹn tì kí wọ́n tún sọ fún ìmáàmù Abu Hanifa wọ́n ní idha kana qawla Rasulullah ah, ẹ fi ọ̀rọ̀ mi lè khabari rasúlì sallallahu alaihi wasallam fún ọ̀rọ̀ ànábì ẹ̀tún ànábì náà pọ̀rọ̀ mi ti fún wakil wọn ni ọ̀dá idha kana qawlu sahaba yukhalifuhu tí ọ̀rọ̀ sọ̀hábà bá wá takò ń kọ́ ọ̀rọ̀ tí ẹ tí wọ́n sọ àmọ́rọ̀ sọ̀hábà takọ̀rọ̀ rẹ̀ ó ní ó tó lókù kọ́wólé lè kọ́wólé sọ̀hábà ẹ pa ọ̀rọ̀ mi ti sọ̀hábà yẹn ni kẹ́ mú so ibi àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó fẹsẹ̀ múlẹ̀ tó dọ́dọ̀ Imam Abu Hanifa ni sanadi rẹ̀ dọ́dọ̀ Imam Abu Hanifa so ibi náà ni Abu Hanifa gbogbo nǹkan mí tí ẹ bá tiẹ̀ lè gbọ́ tí pé ó sọ báyìí ó sọ báyìí ó ti yanjú ara rẹ̀ tí tẹ́ bá ti gbọ́ ẹ máa ọ̀rọ̀ tèmi nù títí ànábì ní kẹ́ máa mú ẹ dọ̀rọ̀ mí nù ẹ mú tọ́lọ́run kọ́dà títí àwọn sọ̀hábà súnà ní kẹ́ni tó wọn lánú pagà kó mọ́ pẹ̀lú ọmọ Abu Hanifa pé kébìrí ni so àṣìṣe láńlá tó lágbára ni so lẹ́yìn náà àìka tíra gbogbo allegation tó ń lọ lè ń sọ yìí kódà tó bá lọ lè wọnú tíra ìmọ̀mọ̀ Abu Hanifa ó rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan-an ó clear mọ́mọ́ wà ní fún ọkọ̀ tíra àti ń jẹ́ al-fiqh akbar tíra àkídà ni ọkọ̀ al-fiqh tíra àkídà ni gbogbo tí ẹ̀ ń kà sí lọ́rùn lèyìn ó rí pé kíní yìí ó yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó sì wà nínú tíra abdullahi bin imam ahmed usul ẹ̀nà asúnna lè abdullahi bin imam ahmed ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ riwaya yẹn dọ̀ífà ni tí ó lálàáfíà dọ́dọ̀ imam abu hanifa tó wàkọ́lá rabi rabi òun sọ báyìí inú àwọn àfá sálàfù náà ni ó ní sami'tu Shafi'i olóhùn gbọ́ Imam Shafi'i rahimahullah wọ́n fẹ́ mú ọ̀rọ̀ ti Imam Shafi'i náà wá nù Imam Shafi'i ní idha wajjartu fi rí nǹkan kan nínú tíra mi tó bá takun tí ànábì ntẹ́mi wíhun ẹ̀pátì wàkọ́l Imam Shafi tó wá sọ báyìí pé idha sahha al-hadithu tí àdísì bá lálàáfíà bima yukhalifu qawli ọwá takò gbólóhùn tẹ́mi Shafi yìí sọ ó ní fadribu bi qawli al-ahita ẹlẹ gbólóhùn tẹ́mi sọnù ọ̀rọ̀ mìíràn ẹlẹ ẹ̀dánù yẹnyẹn ni wa Malik Imam Malik náà sọ báyìí pé kullu ahadin yukhadhu min qawlihi gbogbo èèyàn lálẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ wọlé wa yutrak asùnlé pátì ìpé ìfẹ́ illa Rasulullah sallallahu alaihi wasallam àfànàbí nìkan náà lè gbọ́dọ̀ takọ̀rọ̀ rẹ̀ wọ́n ni wa taqaddama lahu mislu dhalik wọ́n nírú ọ̀rọ̀ yìí náà ti wá ṣáájú ẹni pé Imam Malik náà nírú àwọn ọ̀rọ̀ wáyìí tó pọ̀

ọ̀rọ̀ àwọn àfáà yẹn tá wádìí ẹ̀ dáadáa min hadha níbi fi hadha níbi ọ̀rọ̀ yìí kharaja amma qasadnahu min al-ikhtisar wọ́n ní a ní a padà kú níbi ìmú ọ̀rọ̀ ní kúkúrú à ní rọ̀rọ̀ ìsọ kúkúrú mọ́ yẹni pé sheikh eh, hasan ali sheikh wọ́n rọ̀ afẹ́ sí ọ̀rọ̀ yìí ní kúkúrú wọ́n ní àmọ́tá wọ́n ní kìfáyàtún lè tọ́lẹ̀ bẹ̀lẹ̀ hódà wọ́n lẹ́nu tá a sọ yìí ó tó fẹ́ni tó bá ní ìmọ̀nà wá ẹni tó bá fẹ́ sórí tó bá fẹ́ wá mọ̀nà ilé yìí náà tó fún yàn kan sọ wọn pé Imam Muhammad ni ọ̀rọ̀ Imam Malik ni ọ̀rọ̀ Imam Shafi'i ni ó tó yàn ó tó yàn tíyàn bá fẹ́ lò fẹ́ nú o ipe àwọn ẹni yìí gan ni ọmọ tẹ̀lé ni ìgbà tíyàn ti gbọ́ rọ̀rọ̀ àwọn àfà yìí àfà wo ló tó àwọn àfà yìí kò sí àfáhùn tí ó jáde bọ́ta tí ó ní mo ju mo tó Málíkì mo tó Ṣáfi'í mo tó Abu Hanifa tó túnmọ̀ sí pé táfà mi kan bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ kankan tó wáyé tako lànà náàbí kí o ṣe kí ni ó ra gba àdànù kí wọ́n bá tèèyàn lọ ni qawluhu Sheikh ní gbólóhùn ànábì tó ní ẹ̀yìn gbólóhùn ìmáàmù Abu Hanifa ìmáàmù Ahmad tó ní la'allahu idha radda ba'da wọ́n tí ẹ bá lọ dé tako ọ̀kan nínú ọ̀rọ̀ annabi ayé qawli rasulullah yẹn ni pé gbólóhùn annabi an yaqa fi qalbi shay'un min az-zayk fayahlik kọ́ máa jẹ́ pé nǹkan kan padà wá bọ́ sínú ẹ̀mí ẹni yẹn tí ó padà wá parun nabbaha rahimahullah yẹn ni pé imaamu ahmed kọ́lọ́nkọ́ bá kẹ́ wọn nabbaha ó ń tawájí anna rada qawli rasulillah bí kí wọ́n máa tako gbólóhùn ọ̀rọ̀ annabi kí wọ́n máa tako hadith annabi sábàbùn lè zẹ́ igel qalb ní ma ń jẹ́ okùnfà tí ma ń jẹ́ kẹ́míyàn kó yẹ wàdálìkà wal halaqu fi dunya wal akhirah ìparun ayé àtàlkìyàmá sínú kama qala ta'ala ọlọ́ni falamma zágú azáàgọ́lọ́wú qulubahum ọlọ́ni nígbà táwọn kìfìdí tí wọ́n yí ẹ̀kú lérí òdodo azáàgọ́lọ́wú qulubahum ọlọ́ni wáyé ọkàn wọn wallahu la yahdi al-qawma fasiqin ọlọ́run ní ní fọ́nà máa ẹni tó bá ń jẹ́ ìjọ pòkì tà sheikh islam rahimahullah al-imam ibn taymiyyah rahimahullah wọ́n sọ pé fi ma'na qawlillahi ta'ala ń gbólóhùn ọlọ́run tó ní فليحذر الذين يخالفون عن أمره kan sọ́ra o àwọn tó máa ń yapa ọ̀rọ̀ ànábì wọ́n ní fáyidá kánà lè mú kọ́lífù lè amúrí yìí kọ̀dà ṣádára mi kúfúrú wa ṣírík wọ́n ní ẹni yẹn ọ̀yínká ọ̀yídá kánà lè mú kọ́lífù lè amúrí yìí wọ́n ní ẹni tí ń yapa ọ̀rọ̀ ànábì kọ̀dà ṣádára ó ń ṣọ́ra fún mi kúfúrú wa ṣírík ń ṣọ́ra fún kúfúrú àti ìṣe ẹbọ àwọn mi àdábìl àdìm àbí ń ṣọ́ra fún ìyà tó le dálá ń tọ́ka sí ala annahu qad yakunu mubdiyan al-kufr ìpérù nǹkan yẹn ó lè súnyàn débi ẹbọ nu ẹbí ìṣe kẹfìrí wal adhabul alim bàtà ní kéèyàn sọ́ra kéèyàn sọ́ra ó túmọ̀ sí pé n tó lè múyàn débẹ̀ nu yẹn pé ìyapa ìlànà Nabi sallallahu yóò súnyàn débi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run tí ó fi wá rí ìyàtọ̀ lágbára wọ́n ni wa ma'lum ẹni tá a sì mọ̀ ni pé anna ìfọ̀dọ́ ila al-adhabil wa mujarradu fi'il al-ma'siyah wọ́n ni tó lè lépa tó lè súnyàn débi ìyá ọlọ́run òun náà ni mujarradu fi'il al-ma'siyah àwọn oníkéyàn wọn ṣe lọ́run wọ́n ní fa ibda'u ila al-kufri àmọ́ tí ó dáyà sí bí kèfèrí innama huwa liman yaqtarun bihi min al-istikhfaf fi akl amr wọ́n tí yẹn bá wá fi ọwọ́ yẹpẹrẹ mú ìṣẹ́lọ́run yẹn ọwọ́ yẹpẹrẹ ìyẹn ń ṣẹlọ́run tó wá bọ́ yẹpẹrẹ mú ìyẹn lè sọ̀rọ̀ di kèfèrí kama fa'ala iblis la'anahu Allah ta'ala wọn gẹ́gẹ́ bí ṣètọ́ni ṣeṣe tó yẹ pé ọ̀n yapa ntọ́lọ́wọ́n bá pa láṣẹ so ó tún wá fojú kékeré mu pé kí lòun ṣe ọ̀kọ́lá Abu Ja'far ibn Jarir rahimahullah ẹni pé ibn Jarir at-Tabari wọ́n sọ báyìí àni Dahhak wọ́n ni falyadhar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna wọ́n ní káwọn tí wọ́n ń yapa àṣẹ ànábì kí wọ́n sọ́ra o wọ́n ní àyà yìí à ń tó síbà wọn fitna kí fitna wọn bá wọn. qal ibnu jarir ni pé yàtúbà wà ala qalbihi kọ́lọ́mọ́ wa di ọkàn ẹni yẹn wọ́n di ọkàn rẹ̀ wala yu'min oníríbi nígbàgbọ́. an yudhhira al-kufra irú ẹni yẹn yóò mọ wá tó fi kèfèrí hàn bilisanihi kúfúrú ọjáde lẹ́nu rẹ̀ yóò mọ̀ fà wọ́n sọ pàtó dọ́rọ̀bọ̀ ẹnì kan tí ó wà di pé wọ́n padà wá gé lórí yẹn ni pé tó bá ti ń lo sẹ̀ríà Islam ẹni tó bá ń sọ̀rọ̀ kúfúrú jáde lẹ́nu wọ́n gbọ́dọ̀ gé ní eré ni. qala Abu Ja'far ibn Jarir Abu Ja'far tó sọ báyìí pé ibn Jarir at-Tabari wọ́n ní adúdíkìlát àìn wọ́n náà fi àǹbọ̀ kí ni àǹtàfi bọ́ọ̀hún falyadhar alladhina yukhalifuna an amrihi wọ́n ní an tó fi bọ́ ọ̀hún wọ́n ní lè an na máa nílùú kalam wọ́n torí tuma falyahzar alladhina yaludhuna an amrihi wọ́n ní ká ṣọ́ra o àwọn tó kọ́ máa ń sẹ́rí tó máa ń gbára lé ìsẹ́rí kò níbi ànábì ọ̀rọ̀ ànábì wàyàdìbìrúnà ánìwò mọ̀rìdín tí wọ́n kẹ́yìn sí náà yá wọ́n ní ìtumọ̀ an tọ́wọ̀nù qawluhu gbólóhùn ọlọ́run tó ní an yusibahum kọ́mọ wà bá wọn fi ajali dunya ní kanjúkanjú ayé yàyìn azabun minallah ìyá ọlọ́run kọ́mọ wà bá wọn muwajja'un ala khilafihim tí ma ń jẹ́ ìnira fún tó bá ń yapa wọn ala khilafihim lórí kó wọ́n yapa muwajja' yẹn ni pé minallah azabun ìyà látọ̀dọ̀ ọlọ́run mo wá jà ìyà tó jẹ́ ìyà tí ó jẹ́ ìyà ìnira alá khilafihim amra rasulillah látara kí wọ́n yapa àṣẹ annabi sallallahu alaihi wasallam so bí ọ̀rọ̀ imamu ahmad alayhi rahmatullah bó ṣe parí sí bí ìnánu wípé kíyàn ó sọ́ra rẹ̀ kí ọmọ lọ lè máa ya pantí ànábì bá ní ká ṣe kí wọn ní mi ò ní ṣe nǹkan mi lèyàn máa bá lọ so pàtàkì jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó máa ń sọ pé nǹkan yìí bá ànábì ṣe ní àṣẹ nìyí n tó dáa fún mùsùlùmí ọmọlúwàbí mùsùlùmí òun náà lè kó padà síbi tí ànábì ń sọ má sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe é nu báwọn afáàtì ẹ ṣe ń ṣe é nu bẹ́ẹ̀ báwa ṣe ń ṣe nù ìdílé ti wá nu so ìdílé tí ò bá ti ṣe bí ànẹ́bí ṣe ní á ṣe èèyàn máa ń yapa ìdílé yẹn ni ìlú tí ò bá ti ṣe tánẹ́bí ní á ṣe èèyàn máa ń yapa lóhun ni ọmọ bá tiẹ̀ lọ tánẹ́bí ṣe lọ́mọ ṣe bẹ́ẹ̀ náà ni ẹbí tí o bá ti ṣe tánàbí ní a ṣe ìyàn ó yapọ̀ ẹbí wọn mọ̀ bá ti lọ ní pàtàkì jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Imam Ahmed ó parí sí yìí بكنا náà ọwọ́ kú ọ̀rọ̀ حاتم bin Hatim ènìyàn radiyallahu anhu بسم الله الرحمن الرحيم قوله قوله عن علي بن حاتم رضي الله عنه انه سمع أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ هذه الآية اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم الآية فقلت إنا لسنا نعبدهم قال أليس أليس أليس يحرمون ما أحل الله فتحرمونه ويحلون ما حرم الله فتحلونه فقلت بلى قال فتلك عبادته رواه أحمد والترمذي وأحسنه نعم عليش nínú àwọn ẹ̀rí tí Sheikh Muhammad ibn Abdul alayhi rahmatullah tí wọ́n fi parí báàbù tí a ń kà yìí òun náà ni hadithi Adiy ibn Hatim radiyallahu anhu olóhùn gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam yaqra'u hadhihi al-aya ọ̀nkà àyà yìí ipe ittakhadhu ahbarahum àwọn yahudi wọ́n ti mú àwọn àfa wọn ittakhadhu àwọn nasọ́rọ́ àwọn náà ti mú àwọn àfọ́ àwọn àrùbábá wọn sọ wọ́n dọ́lọ́hun min dunillah wọn ò mú ọlọ́run lọ́lọ́run má bákan náà wàlmàsíhà ibn maryam annabi isa náà ọdún sọ́dọ̀mọ́ ọlọ́run ah adéyìn ní qultu òun wá sọ pé inna lásìnà náà àbúdùhùn àwọn èsìn wọn o àìsìn àwọn àfáà wa o àpè wọn lọ́lọ́run o yẹn pé ó mì pé adish òun náà ṣe ẹ̀sìn yahudi ẹ̀sìn àsọ́rọ́ rí kí ni yẹn wá ń ya lẹ́nu nígbà tánábì ń ka àyà yìí fún wọn ó wá ní àyíṣìn wọn yẹn ni pọ́rọ̀ yìí ò yé ó rò pé ó dìgbà tí yẹn bá ń sínyàn náà ni ń jẹ́ pé èèyàn ń sin ẹni tí èèyàn ń sìn anábì wá ní ìtumọ̀ tí ń sọ òye ọ anábì ní alaysa yuharrimuna ma ahalla Allahu fatuharrimuna sáwọn àfáàyín ṣe ń tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ sí bá àwọn máa ń sọ déwọ̀ ni pàtó ṣàrìmúnà òtẹ́yìn ló sọ nǹkan yẹn déwọ̀ tọ́lọ́ bá ní ẹ máa ń jẹ nǹkan kan àwọn àfáàyín sọ pé ẹ gbọ́dọ̀ jẹ mọ́ ẹ̀yin ló sì ní jẹ mọ́ tọ́lọ́ ní ẹ máa ṣe àwọn àfóò ní ẹ ṣe ẹ̀yin ló sì ní ṣe mọ́ wa yahilluna ma harrama Allah wọ́n máa ń ṣe nǹkan tó ń jẹ́ nǹkan ìwọ̀ wọ́n sọ ọ́ di ẹ̀tọ́ pàtàkìlúnà ẹ̀yìn náà ó sì sọ́dẹ̀ tọ́ bẹ́ẹ̀ kọ́ a onífàkútùbálà olóòní bẹ́ẹ̀ ni ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ nǹkan tọ́lọ ní a máa ṣe àwọn àpá àwọn òsì ni ẹ máa ṣe àwọn òsì máa sí ìsù ẹ̀rí ní ìsìn báyìí ẹ máa ṣe àwọn ó sì máa ṣe nípa gangan alhamdulillah irú àwọn kan bá ń tọ̀ tó ti ó tún ti dínkù ni ṣe tó àwọn pariwo ẹ má sógun ẹ má ṣe kíní ẹnìkan ni ẹ má sógun a ohun wọn ní sí àfáà tó lè sọ bẹ́ẹ̀ jáde ní ìsìn yìí tó má sógun àbí sọ jáde sẹ́yìn tẹ̀ ń rí èèyàn rí <laughs> ẹ̀yìn tẹ́ ń gbé àwọn èèyàn nù sáré kọ́ yìí so bẹ́ẹ̀ ló ṣe wá sẹ́kù náà ní gbogbo nǹkan tí wọ́n bá ti ní ọ̀dà sọ àfá mi wọ́n mọ̀ ní ẹmọ́ dáhùn lóúnjẹ rẹ̀ ẹmọ́ sí ń sọ ìkólé ọ̀dá ẹmọ́ dáhùn lóúnjẹ rẹ̀ ẹmọ́ kún so wọ́n wà ní àmọ́ ìdọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ ò sí nǹkankan kí yàtọ̀ láàrin ìdọ̀bálẹ̀ àti kúnlẹ̀ ìgbà tẹ́yìn lọ rí bálẹ̀ yẹn ò fẹ́ dọ̀bálẹ̀ ọ̀dà àwọn ará Abẹ́òkúta àwọn fẹ́ dọ̀bálẹ̀ dá àwọn fẹ́ dọ̀bálẹ̀ tẹ́yìn lọ rí bá lọ bẹ̀ ẹ wà dúró lé wọn lérí pé náà àwé àwé àwé dọ̀bálẹ̀ àwọn kúnlẹ̀ ni àà kí ni yàtọ̀ ó sì yàtọ̀ sómi pé àwọn ẹ̀yìn wò pé ìṣẹ́pẹ́rẹ́ ju àwọn ará Abẹ́òkúta tí wọ́n ń ṣe kí ni tọ́ndọ̀bálẹ̀ wọn ọ̀tọ̀ bẹ́ẹ̀ làwọn náà ṣẹ́pẹ́rẹ́ jẹ́ yìí náà lọ àtàlábátabádà kúnlẹ̀ ní ìsinmáyì aṣẹ́pẹ́rẹ́ jù yín lọ́nu tó lẹ́yìn rò pé ẹ̀yìn ṣẹ́pẹ́rẹ́ wọ́n ní àládà aládà gbọ́dọ̀ aládà yìí yàtọ̀ aládà kò gbọ́dọ̀ yàtọ̀ ó yẹ kó jọra wọn ni bẹ́ẹ̀ wá ní àlàádà tó ta òfin ọlọ́run ọba ni ó gbà àlàádà dànù ni sọ kó ṣàánú fún wa na o ni pé da àwọn àwọn ó lọ da àwọn ló sì lọ àwọn ló sì mọ̀ sí bẹ́ẹ̀ lọ wọ́n ní ìmáàmù ẹ̀ṣẹ́ kan ní pé hadith wọ́n ní àdéhìsí kọ̀dọ̀rọ̀ wọ́n gbà وني ورواه ابن مس ابن سعد وعبد بن حميد وابن منذر وابن جرير وابن أبي حاتم والطبراني وأبو الشيخ وابن مرداوي وابن مرد وأبو مرداوي والبيهقي أما بحديث نيوانو قوله هنا عدي بن حاتم باش ما قوي شيخ عبد الرحمن الشيخ تبا مورا صحابة كما تنوى داقل لي هو أمو يتنوى wọ́n ní ayé àtọ́yí al-mashhur wọ́n lẹ́n tó gbajúmọ̀ láàrin àwọn sọ̀hábà ni wọ́n ní wà Hatim wa ibnu Abdullah bin Sa'id bin al-Khazraj ó kọ̀ lẹ́nu al-Khashraji bi fatih al-ha al-mashhur bi wal karam wọ́n ní sọ̀hábà yìí ó pẹ̀lú kọ́mọ wọ́n ní kọ́dìmọ̀ àdíṣ alẹ́nàbí sallallahu alaihi wasallam wọ́n ní àdíṣ ọwá bá nàbí fi ṣàbán sana tẹ́sán àfilẹ̀ ìjírọ́ inú ṣàbán ní ọdún kẹsàn ìjírọ́ fa aslama ọgbà islam wà áṣà mi'awa ishirina sana ó lo 120 years láyé ọgọ́rùn ká àti náà lólò láyé wọ́n ní wọ́n fi hadith ń tàbá wà dé sí yìí dalilun àríyàrí ala'anna ta'atal ahbar wa ruhban tukun yawon tẹ̀lé àwọn àfá àbí àwọn àfá yahudi àbí nasara fi ma'asiyatillah níbi ìṣẹ́lọ́n ibadatun lahum tó sì fi ń sìn wọ́n min dunillah yàtọ̀ sọ́lọ́hun ìbádatan lahum ó ti jẹ́ ìbádà fún wọn ẹni tí máa ń tẹ̀lé ẹnìkan níbi nǹkan tí ò dáa tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tó wá ní afá alágbójá òun ló ní a máa ṣe wọ́n náà sì ń ṣe bẹ́ẹ̀ ó ti dẹ̀ ìbádà bí ẹ pé èèyàn ń sin àwọn ènìyàn nù ìhùn sí lọ́wọ́ mọ́ wàmínà shirikil akbar ẹbọ́lá ńlá ni aládé láyà gọfẹ́rù lọ́ tọ́lọ́wọ̀n ò lè forí ẹ̀jìyàn láíláí gbogbo tí a bá fẹ́ ṣe èyí máa tẹ̀lé èèyàn bóyá ni pé ẹ̀rí èyí ó bèèrè lọ ẹni ọ̀run pé ẹ̀rí dà tẹ́bí ká máa ṣe sọ tí bá ń pàtàkì jùlọ kí nǹkan ti hàn sí ọ pé nǹkan yìí kò dáa ẹlòmíì nǹkan hàn sí pé kọ̀ dáa yóò wọ́n máa wá àfà tí ó bá wọn sọ di pé ọ̀dà yóò ti mọ̀ pé kíní ni yóò bá béèrè bá béèrè ẹ̀ẹ́dàkùnrin tó bá pé máa ń kọ́ àní mo ní ọ̀dá àní tó bá dáa àní kò dáa à yín tó bá jẹ́ ìjọ kan nìkan pé ọlọ́wọ́pọ̀ àwọn èèyàn wọ́n sá máa wá ọ̀nà tí wọ́n sá fi wá kó fi sọ aburú di ẹ̀tọ́ fáwọn ni ẹ̀ẹ́dàkùn ẹ̀yìn wọ́n ní káwọn máa kúnlẹ̀ mọ́ni ìníkan ẹ̀dàkùn tó bá kí wọ́n bá ìyìn tó bá jẹ pé ọbọ̀ wà ní kí ọmọ wá sún a ní kò dá a ní ojoojúmọ́ ní ọmọ rí a ní kò dá náà ní sọ fún ọ kí lọ́fẹ́ kí wá sọ fún ọ ní kí sọ pé nígbà tó jẹ pé títí ọba wá ní títí ọwà yàtọ̀ o so sì mọ láti èèyàn ìyẹn tẹ̀lé ẹ̀yà àwọn kọ́nà tó bá sọ tí ọ̀dá tí wọ́n ti mọ̀ pé nǹkan yóò dáa yíò wọ́n á di ẹ̀rí pé àwọn àbá ti sọ pé kámọ́ sí àìrọ̀ o wọ́n nílùú nǹkan báwọn ẹ bọ́ ni o irú ẹ̀ ni àti ń kúfùrù àti ń kúfùrù gbogbo bírí àti kúfùrù ẹ̀rí ń bọ̀ lànàbì ti sọ bẹ́ẹ̀ wọ́n náà ti gbà ọ̀ ń ṣírkù tọ́ àwọn pẹ̀lú kaba wọn ń táwọn yahudi àwọn nasọ́lá ń ṣe náà nù tó ń tọ́lọ̀ wọn ò wí àní yóò ti yóò hàn sẹ́lòmí nu wọn báyìí pé kò sẹ́rì fún kìíní ìbá yóò súnmọ́ polongo rẹ̀ káàkiri náà ń sẹ́rì kọ́ lọ lè takọ̀ àfáwọn gba kọ lẹ́rìí ustaz kọ lẹ́rìí bóyá ọlọ́run ní kéré ìsásúnú pé ike àwọn ọmọ ìrìnà àwọn ọmọ ìkíní yóò lẹ́rì bá a ní ẹjá rí ti rà láti ẹjá rí ẹ̀rí sẹ́bẹ̀ ìnáà lẹ́mọ́ ń pariwo ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kó ló bèèrè àkúkúrò kò tí wá sẹ́rì mọ́ tó wá di pé yíwò tí ẹ̀kẹ̀mí tẹ̀mí ó gbẹ̀rí wa níbi ni tó fi wá mú tó ń polongo ẹ̀ káàkiri ó kò sí sọbi tó wà anábi ni kullu bid'atin dalalah dalalah anábi wí ipe anu ni anu lè jẹ́ bọ́ anu lè jẹ́ kúfúrú anu lè jẹ́ ẹ̀ṣẹ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ní kullu bid'atin gbogbo bídíà dalalah anu ni anu lè jẹ́ bọ́ anu lè jẹ́ kúfúrú anu lè jẹ́ ẹ̀ṣẹ̀ òfin gbà torí bí kúránì náà ṣe lónà nù bí kúránì ṣe lónà àmọ́kọ́ wa ní náà níbi tí ya yín yìí nìkan ní o ta lọ sọ bẹ́ẹ̀ sánàbí lọ sọ bẹ́ẹ̀ fún ọ ẹ bóòlù ṣe máa pé tí ya yín nìkan ní sánàbí ló wí bẹ́ẹ̀ fún ọ so amla alayhi ash-shaytan ní tí ṣètọ́nù dictate fún un so ọlọ́run sá sànú gbogbo àwọn tó ń bẹ lábẹ́rẹ̀ kọ́lọ̀ kọ́ bá fà wọ́n yọkó ń bẹ̀ torí pé kí ni aláìmọ̀kan náà làwọn àwọn ọmọ lẹ́skúùs wọn àbí tó bá jó ń fẹ̀ẹ́nu tó gbá ìmọ̀ kan hàn sí tí ń gbọ́ bá ṣe ń challenge ẹ̀ yìí àyà tiẹ̀ náà sì mọ́ kí pé he àyà rẹ̀ mọ́ sí kòkòkòkò aláìkíní yóò sì lẹ́rìí lóòótọ́ àmọ́ bá tún débẹ̀ yóò tún mọ́ bá lọ tó lẹ́dọ̀ mi wọ́n ti kira wọ́n ti fúnra wọn lọ́rùn mọ́ bẹ́ẹ̀ ó ti dájọ́ ẹ dákun wọ́n ti ní cooperative tí wọ́n ń dájọ́ wọ́n ti gbé ẹ̀ yóò wá wọ́pẹ́ ah àjọ mi ìdọ̀kọ̀ wá ní kó ìwà ní kájọ mi mọ́ ìníṣẹ́ kíníkan lọ́wọ́ bá kú ọ̀tán nù so òun náà ni pé kíní yẹn kí wọ́n máa tẹ̀lé àfa lérí tó sọ tí ó sì lẹ́rìí èèyàn sọ ẹnìyẹn lọ́lọ́run nù ọ́ nílẹ̀ ìmọ̀ mi sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbà mí díẹ̀ ẹrú jàbàtà ni ọ́ yìí ṣe rú ọlọ́run òun ni òun ni òun lànàbí ẹ ànàbí sọ lọ́sọ́lá ń kọ́ lànàbí rẹ̀ torí ní tànàbí sọ ọ̀tọ̀ ní tànàbí sọ ọ̀gbọ́n ntẹ́lẹ̀ yìí sọ ló ń dì mọ́ náà ló sì ń bá lọ sí ìmúlẹ̀ àkẹ́dà bóòlù yẹn ti fẹ́ sẹ̀sìn ọlọ́run làbá yìí bóòlù yẹn ti fẹ́ sẹ̀sìn ọlọ́run kí wọ́n là ń kaba o sẹ́ẹ̀rì pé à ń sọ táwọn ní sùfìnà látẹ̀kan bá ti máa papọ̀ náà nù báwọn ṣíà náà ti ń ba kí náà nù ntànà bí o wí àwọn náà máa lò sẹ́ẹ̀rì gbogbo nífẹ̀ẹ́nu láyé wàláì bọ́ọ̀rọ̀ wọn sì máa rí nù wọ́n kàn ra dọ̀rọ̀ anẹ́bìsẹ́gbẹ́ kan báyìí ó sì máa bá àfẹ́yìn ẹnìkan lọ ó sì máa rí nù ó lè wá jẹ́ pẹ́yọ̀ kan náà ni ó lè jẹ́ méjì ni ẹkàn rí àà ah, ah, ìfẹ̀nú rẹ̀ àwọn kan bẹ náà lè kó náà báwọn náà wọ́n ma ní kò sálìjẹ̀nú ah, ẹ̀yà kùránì rẹ̀ nìkan sálìjẹ̀nú ìyálìjẹ̀nú ìkẹ̀kọ́ sí àlìjẹ̀nú tẹ́bà tó wá rẹ̀ tẹ́bà sọ pé àlìjẹ̀nú wọ́n wà sọ wọ́n tí ṣètánì ó sì wá gbanúgbà ayọ́ ọ̀rọ̀ alọ́mọ pé ẹ̀ní tú ní àyín dè ní wọ́n bí ní ẹ̀rí tó dé táwọn ọmọ tẹ̀kfírí yìí mánu ó dé wọn máa bí fẹ́nu kúlùbẹ́dẹ́ á kò fòrò ń máa fi síbí jẹun kò fòrò ń máa sàmí kò fòrò ń <laughs> máa tẹ̀wọ́ àdúrà kò fòrò ń kèbèrí kèbèrí kèbèrí adish ó ní pé ẹ̀yàn Sheikh Abdurrahman al-Sheikh ọ́n gbogbo ẹntẹ́ bá ti rí tó wá jẹ pé ìtọ́lọ̀ ń wí ìtànà bí wí ọ̀rọ̀ àfá ni ó ma fi àfá sọ ní ó ma fi da ọ̀rọ̀ ń rú tí ìtàfà wí ní ó fi dọ̀rọ̀ ẹrú irú ẹniyàn ẹbọ́lá ńlá ni ó ọlọ́run ni wà máa umiru illa liya'budu ilahan wahidan ọlọ́run ni àpàwọn yẹ̀ láṣẹ ọlọ́run kan oṣù la máa sìn la ilaha illa kò sí ẹ̀ńtẹ́ gbọ́dọ̀ máa sin àfọwọ́ nìkan subhanahu amma yushrikun mímọ́ ọlọ́run ọkọjá gbogbo àwọn nǹkan tẹ́yìn rúpọ̀ mọ́ yìí ní pẹ́ ti sẹ́ni yẹn di kejì ọlọ́run nù wa nadhiru dhalika fi qawli ta'ala wọn nílùú ẹ̀ bá kan náà ọlọ́run ni wala ta'kulu mimma lam yadhkuru ismullahi alayhi ẹ má jẹ nǹkan tí wọn la yuhuna ila awliyaihim wọ́n máa mú wà yíwá fáwọn tó bá ti bá wọn rẹ́ li yujadilukum wọ́n àmọ́ bí jà yíyàn ẹ̀hún nìsín ẹ̀rí pé mọ̀ sọ́lẹ̀ kan pé ash-shaytanu amla alayhi wallahi ash-shaytanu ń fún ọkùnrin ń fún níwà yìí ipe sí pé zaka zakatul fitiri tó ìmọ̀tún tóhùrọ̀tún lè sọ ìní ìmọ̀ ń fọ eh, eh, ẹni tó bá gbàwẹ̀ má ó ní ọmọ kékeré sí ní ẹwù ẹwù bí ṣe tán ní sí ń yọ oríṣiríṣi fún ọlọ́mọ kékeré sí ní ọ̀láwẹ̀ nítorí náà kò sí zakatọ̀ mékèé nù ó wá rí wà tó ìmọ̀tán lè mọ̀sàkì tí bá nàbí pa méjèèjì papọ̀ ni lẹ́yìn náà àdísà níbi tẹ̀ tó wá clear ipé ẹyọ zaka àtàgbàlagbà àtọmọ kékeré ẹyọ zaka tó fitiri fún bí ṣètọ́ ni ti máa ń yọkàn mọ́ fún náà wà yí yẹn bẹ́ẹ̀ wá ní gbogbo ẹni tí bá ti ń sìn náà bá ti máa rí nù náà là ń kanu tíra yóò àyà Qur'an ni ó ní wa inna shaytan wa inna shayatina la yuhuna ila awliyaihim liyujadilukum yóò sì wà ní ata'tumuhum innakum la mushrikun tẹ́ẹ̀bẹ̀ lè wá ń tẹ̀lé wọn ẹbẹ̀rẹ̀ bọ́nu wa hadha qad waqa'a fi kathirin minan nas sọ́nọ́rọ̀ yìí ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o ma'a man qalladuhum pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ̀lé kí o li'adami itibarihim dalil wọn ò ní wo ẹ̀rí o wọn ò ní gba ẹ̀rí idha khalafa al tí ẹ̀rí wọn bá ti tako ẹni tí wọ́n ń tẹ̀lé òun ẹ̀rí tako wọn ò ní gbọ́ wọ́n ni wàhúwà min hadha shirk ààrẹ ẹbọ́ta ń wínú o wà mínú ma ń yá gẹ̀lú ọlẹ́lómi ma ń sàṣe jù fi dhalika níbi ọ̀rọ̀ yìí wọ̀yà taqit yóò aládìí ọkẹ̀ pé ánà akọ́ta bí dalil kíkẹ́ ọmọ lò ẹ̀rí gan wàlẹ̀ hálẹ́tọ̀ áàdì yìí tó pé bí ọ̀rọ̀ ìṣerí ni wọ́n ni yóò kra wọn ni kọ̀dá kí ọmọ lẹ̀rí gẹ́ táfà ti sọ náà ni àwòyá àrùn àbẹ́wọ̀ ni fàázùmọ́tẹ̀lì fitna ìtìnà wọn mọ̀ wá wọ̀yàkúl yóò máa sọ báyìí pé wọ́n alámù mi ná bílẹ̀ àdílà ó ní ẹni yìí mẹ́rin jù wá lọ ẹwùn kan wọ́n ni ọ̀sásù ma àwọn ṣékù ma àwọn kìníkà ma àwọn àfáwà ma wàláyé akúdá bẹ̀dẹ̀rí ilẹ̀ mọ̀ṣẹ́d yóò ní ẹnìkan lè lè kò sí èméjì ń bí eléyìí wọ́n ni anna hadha min ghurbatil islam wọ́n ni ara pé islam di àjòjì nu kama qala shaykhuna rahimahullah fi masail gẹ́gẹ́ bí sheikh eh, ali sheikh muhammad abdulrahman eh, sheikh muhammad wa alat ila hadhihi al-ghaya ó ti ṣẹ́rí sí bí òpin yìí fasorati indal akthar ibadata ruhban ó ti wá di pé ìmọ̀ ń sin àwọn àfà iya afdalul a'mal àwọn ti sọ di pé ń tọ́ da jù nù wọ́n sọ múna awilaya wọn ló ń gan ni kéèyàn wọn ló òdìdí wòlíì nù nínú àwọn ṣubí nù wà ibadatul ahbar wal ilmu wal fiqh wọn ni kéèyàn ilá an abada man laysa mina salihin kódà àwọn tí ètò ń sẹ́ni rẹ̀ gan àwọn èèyàn tó ń sọ pé àwọn tó ń sìn wọn wà abada bil ma'na athani man huwa min al-jahilin kódà àwọn tó ń sìn ẹni tó fi pé aláìmọ̀kan ni tó fún ìsọ pé lágbájá ó ti di wòlíì táwọn èèyàn sì mọ̀ pé aláìmọ̀kan pípa ah, èèyàn búpo kí ẹ̀sùn sọ́dẹ̀ ni ọlọ́run ẹ̀mọ́ ní ẹni rẹ̀ ni so wọ́n ìsọmọ wíbẹ̀ ẹ̀ntẹ́ iná mọ̀ nínú gbèsè ayé rẹ̀ pé àá eléyìí kò kí ọlọ́run ni èèyàn kéèyàn ni àyàn sọ ni ẹ̀rígbà tó kú sísàrè rẹ̀ ya ẹni ọlọ́run ẹ̀já máa pé sọ ipá èèyàn jí gbé tán gbé lọ́tán lọ jóná tán sun tán jẹ́ èèyàn bá tún sọ dẹni ọlọ́run sọlọ́run kọ́ lànà àkọ́sànù àkọ́lànà gbogbo wàhálà sòun náà ni pé kókó tí a ń ká òun náà ni pé àfá kọ́ ní ẹ̀rí o ìyẹn tẹ̀lé àfá kọ́ mọ́ ti pín wa ti lè máa ṣe ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba kó ṣe àlékún àgbóyè sínú fẹ́lẹ́ kọ̀ọ̀kan wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka Olúwọ́lé Assalamu alaikum Sam. to sit in the bar house without drinking alcohol or in the gambling house without gambling with them? So, or in the shrine without worship their gods. gbogbo àwọn kẹtẹ kàkalẹ̀ yìí kíyàn lọ sílé ọtí kíyàn lọ tó ń ta tẹ́tẹ́ kíyàn lọ síbi ilé ẹbọ kíyàn wá jókòó pé mi ọba wọn ṣe ń bẹ̀ kódà o kò bá mu torí pé Ọlọ́run bá ní pé inú àyà Quran bí tẹ bá rí àwọn kan tó ṣe pé wọ́n sun tí ọ̀dá nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àbí wọ́n ń ṣe tí ọ̀dá tó jẹ́ ìwà àbàjẹ́ wala taq'ud ma'ahum má bá wọn jòkó nígbé kúmẹ̀ kúmẹ̀ ṣùgbọ́n kan náà àwọn ààyè tó bá ti jẹ́ àyè ààyè ìbínú ọlọ́run ọba ìyẹn máa lọ lè jòkó ń bẹ́ẹ̀ kó dáa kí wọn máa lọ̀bẹ̀ lọ́lẹ́ dúró tọ̀ bóyá kí wọ́n líǹkì papọ̀ bóyá ń tẹ́lẹ̀ sọnù kọjọ́ra wọn ẹ̀yin máa fi ọ̀rí ẹyọ kan kí wọ́n fi gba ogbó ẹ̀rí mi papọ̀ tẹ́rì kan bá yọkalẹ̀ yẹn mọ̀ pé rí yọkalẹ̀ ń ti ẹnu o ẹ̀rí títí wọ chọ́ọ̀chì yẹn ó yọkalẹ̀ lọ́tọ̀ so in tó lọlẹ̀ ẹni tán pè kọ́ wá chọ́ọ̀chì ń tó lọlẹ̀ ṣe ń bẹ̀ gangan àbí ń tó sọ ń bẹ̀ náà láàmà o àmọ́ ìwọ chọ́ọ̀chì kí wọ́n bẹ̀ kò sí nǹkan tí ó burú mbẹ so wallahu a'lam naam. Okay, assalamu alaikum. Wa alaikum assalam. What is the meaning of Ajé Yorùbá? Example Ajo Ajawoba. Then what is Islamic perspective on Ajé Awoba? Ǹjẹ́ n tó ṣe Yorùbá ń bẹ́ ń tòsí ẹ̀rọ kan tó ṣe Yorùbá gangan. tọ́ torí mi ọ̀gbọ́ yóò bá débẹ̀ wọn ajé takọ̀mọ̀ náà ni pé tọ́ ọmọ ń kíra wọn ibi tí wọ́n kàn nífura sí òun ni pé ìfà olókun náà máa ń pè yín a máa ń gbọ́ yín wọn ajé kọ́ <laughs> gbogbo yóò ní à ah, mọ́nu tẹlifíṣàn láti mọ̀ á <laughs> so ṣe rí tọ́ba ní ẹ̀yìn tí ẹ̀ lè kíyèsí ibi ajé òdì ibẹ̀ nìkan lè yẹn kàlẹ́ wò pé ah kí ni túmọ̀ ti ń jẹ́ ajé yìí bóyá kankan dànù nísìnyí ní ẹ̀ ajé ò di fún ọ ta ni ń jẹ́ ajé òun tí ó di fún yàn sódà ní tabarẹ́ni tó ṣe yorùbá bóyá òun lè mọ̀ kankan ti ń jẹ́ ajé so lẹ́yìn tó lọ́rọ̀ ẹ̀sìn kí o tó lè máa sọ pé nǹkan kan ọ̀dá ó lè yẹn gbọ́dọ̀ sọ ẹnu yẹn o tẹ́wẹ́lẹ́ gbága pé àwọn kankan sọ torí yẹn ń gbọ́ páwọn kan ní kéré kàwùsà kan ní jáde ah kí yóò rá àwọn tán jẹ́ Yorùbá tán sàbẹ́ tó ṣe Yorùbá bí kọ́mọ̀ sọ kánú lárúbáwá náà ni kẹrò léwẹ́ tó bá ṣe adab àbẹ́ tó bá ṣe lóbíwá so yóò clear ọ̀rọ̀ so náà ni àmọ́ tó irú ajé ó di fún yàn nǹkan dànù náà ni ajé ó di akínyàn kíyèsí ò ta ní jẹ́ bẹ́ẹ̀ tó bá ní ọlọ́wọ́n bó di tọ́ ẹ̀hẹ́n ìyẹn kílẹ̀ náà mọ̀ ní kò mọ̀ sọ́lá. etí èmi ń bẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọmọ ní ajé òkúta jẹ nígbà tí wọ́n á tábìlì lọ sí ibú ìlú káà rajà àwọn rí àwọn ìyá kan wọ́n á sọ owó ẹ̀yọ ọmọ ìgbà gbogbo àwọn tó ń tajà wọ́n bá ti gbé dé ìwáyé wọ́n bù gàrí wọ́n bù sí wọn ìgbà ẹ̀fọ́ wọ́n gbé ìwọ́ ìwọ́ ló dé nípa bẹ́ẹ̀ wọ́n á sẹ́yìn tó tẹ̀ káàkiri àwọn ọmọ ẹgbẹ́ owó ẹ ọkọ̀ alájẹ́ kíní kan bẹ tí ma ń jẹ́ ajé báyìí ṣe uh-huh, uh-huh, uh-huh. rí kíní white wọn ẹ̀yìn wáyé sọ́lá kíní white yẹn gbọ́ kíní náà ń pè yẹn wọn owó ẹyọ náà máa ń pè yẹn kìí ṣajé náà ń pè yẹn wọn owó ẹyọ náà nìyí wọn owó ẹyọ náà ń pè yẹn wọn náà èmi náà ti fẹ́ nìkan sọ̀rọ̀ ń pa kíní yẹn rí nípa ọ̀rọ̀ ó ṣáájú kò ṣáájú ìjọ ẹ̀mí wá kú rẹ̀ ṣá so ó jẹ́ kó yé mi pé dáẹ́tì dáẹ́tì ni ó gbé wá kú yẹn gbé wá dáẹ́tì ni pé òòṣà Yorùbá náà ni ajé gẹ́gẹ́ sùn kìí sí kìí sí pípẹ́ tọ wọn ní pé àwọn gọgù rẹ kọ ní pé ó ta kan ní òòṣà kan ní tọ ẹran tó ṣẹlẹ̀ ní pé ọ̀ǹtì tí mo fi rẹ̀ tó ṣe Yorùbá gangan títí tí ń fi rí ẹni tí ó ṣe yorùbá so ẹ̀mí mi ti lọ́dọ̀ ẹnìkan tí ó ṣe yorùbá but inshallah yóò rẹ̀ nìyẹn bóyá títí jọ́ mẹ́jọ inshallah so wallahu alam so torí iṣẹ́ rí kéèyàn ṣe tahlil wa tahrim gbogbo náà láti kà sáájú ntẹ́nìkan táwọn èèyàn ń sọ tí è ṣe ìwọ̀ tó wá pè ní èwọ̀ fún wọn fìtínà lálá ní fún ìrọ̀lọ́ ọlọ́run ọ̀ náà ni èèyàn gbọ́ àwọn mas'ala mi lọ́dọ̀ àwọn àfẹ́sìn wọn ni tawakọ́t wọn làwọn dúó báyìí àwọn ò lè sọ kankan pé ó da àwọn olùsọ pé kò da àwọn dúró so kí ni jẹ́ àwọn tawarọ̀ ìfìlẹ̀ fẹ̀sìdáàrì lẹ́xẹ̀kù sọ̀rọ̀ sọ̀rọ̀ àyẹ̀ kí wọ́n kẹ́ẹ̀bù kí wọ́n wà lè sọ tí ó jẹ́ ìbínú ọlọ́wọ́ fún yàn sọ wọ́n Thank you. Every Ruling on avoiding eating meat meats during the first 10 days of Muharram is for us. No, on. avoiding eating meat during the first 10 days of Muharram is for us. bóyá kí wọ́n sọ àti káyókáyó. Ibi If you can imagine, ní first and the tenth of Muharram tí mi ò So bóyá ìṣùmọ̀ nǹkan tí ẹnìyẹn gbà lérò bóyá tí ẹnìyẹn bá lè ṣàlàyé No. wọn ń gbọ́. inú orí sàlámù alaikum. ẹ̀kọ́ mi sàlámù. ǹjẹ́ alẹ́kọ̀ alẹ́kọ̀ láti fún ọkùnrin ní ìyàwó látàrí wípé ó máa ń payọ́ àti pé ọkùnrin náà máa ń ṣe ìsìnláká tó ń fún ọmọbìnrin ní oyún. ẹni tó bá jẹ́ ọmọlúwàbí obìnrin èèyàn gbọ́dọ̀ fi fún èèyàn tí ń ṣe náà dáná káàkiri òbí ọmọ ní bùkátà ó ní ẹ̀tọ́ kó sọ pé èèyàn fi fún ọ bá ní kíni kí ló dé à kí wọ́n lọ fún kan lóyún jò ní bá ní bẹ̀rẹ̀ èèyàn fi fún ọ mọ́ fi ọmọ mi tó tó burú bẹ́ẹ̀ tó yẹ gbọ́dọ̀ fi ọmọ yẹn fún ẹni tí ó jẹ́ ọmọlúwàbí náà ni ṣẹ́ni tí ó ń ṣe sílẹ̀ ń ṣe wọn àwọn ẹ̀kẹ́ lé òfin lọ́wọ́ kó tó burú bẹ́ẹ̀ náà. olùbẹ̀rẹ̀ àsàwọn ẹ̀kọ́ tó lọ́wọ́ káàtó alukọ́là ṣẹ́kọ̀ gbọ́n tèmi alínàlẹ́ sàkóńlò sòfìyìn dọ́lù àmọ́ kọ́là bá báàlù nínú ìdáná ìlú ìjọba ọlọ́ọ̀fẹ́ rẹ̀. ṣeré ọ̀rọ̀ ṣẹ́kọ̀ sáàmù tèmi ọ̀rọ̀ ṣe ọ̀lọ́ ṣẹ́kì ń ṣe ìkáyà ọ̀rọ̀ àwọn èèyàn bí kí ọmọ rìfíìlì ọ̀rọ̀ àwọn èèyàn pé àwọn èèyàn wọ́n ń sọ báyìí ìkínú àwọn oníṣúfí ẹni báyìí wà ń bẹ́ẹ̀ ẹni kíní kan wà ń bẹ́ẹ̀ àwọn pé ṣéèkì yìí wọ́n pé ń tán ṣe so àtìgbọ́ni àtìgbọ́ni so wallahu a'lam náà torí kí a máa lè wo majmu fatawa ọ̀pọ̀lọpọ̀ ń tí àwọn èèyàn ń ṣe tí ọ̀dà gbogbo ẹni ṣéèkì takò so ní àwọn oní sufi so wallahu a'lam. Olùdarí what if someone is watching a game anchored on betting? ẹ kí ọmọ belt kí ọmọ wo géèmù pàtàkì tó tó wá pé ìyẹn bá wá ń ṣe tẹ́tẹ́ pẹ̀lú rẹ̀ ìwọ ni o ìwọ ni àwọn tó wá pé èèyàn wo géèmù tí pé ń ṣe ń bẹ́ tí pé nǹkan haram ni nǹkan tí sì ń wò kò sí nǹkan tí ó burú ń bẹ̀ sí wallahu a'lam. orúkọ ni aliya yusuf nasratu najmi làásì kébìlà. nasratu mada. najmi. làásì kébìlà. nasratu. òkè gan máa wúra wọn. ẹ̀ẹ́dẹ́gbẹ́ni tó bá máa ìràwọ̀ tó máa ń pè ní nẹ́jọ́ kótóbí sùkín wọn á wò sínú tó gbúdọ̀ ẹ̀ nígbà tó bá ní pé yẹn ń wúra wọ̀ kì í ṣe pé ń yọjú òkè náà ń sọ bá tó bá ní awùràwọ̀ ńlágbájá kì ṣe kẹ́ni ń yọjú òkè o ìràwọ̀ yẹn ó ti ní àwọn nǹkan tí ń jẹ́ ni wọ́n máa tẹ̀ sínú èpè àbí pẹ̀lú kán máa fi báyìrò kọ́ so tá ń sọ nìyàn kì í pé kẹ́ni yọjú òkè tá à ń sọ kì pé yọjú òkè náà ń sọ o ẹlòmíràn gbọ́dọ̀ agbájá ń wúra ẹ̀ ẹlòmí lè wò yẹn yóò wá sọ pé àwọn báyìí ni òun lò á jẹ́ pé irú ẹni nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí nǹkan báyìí tó sí nǹkan báyìí tó sí ni tó ń pè ní wíwúra wọn tí yorùbá ń sọ nù òkè wípé wọn máa ń wo òkè ní tí wọn ń sọ so wallahu a'lam. olùbẹ̀rẹ̀ ni sarah away from her family own and married a Christian is she entitled to a share of uh, father's property or estate. obìnrin tí ó ṣàkúnlé tọrọ lè fẹ́ tí kò kí ń ṣe mùsùlùmí ọlẹ́tọ̀ọ́sì ọlẹ́tọ̀ọ́sì ogún lópin ìgbà tó wọn bá ti fi islam kalẹ̀ àmọ́ lọ lè fẹ́ kiriyó òun náà wá ń bá lọ sí chọ́ọ̀chì wọ́n jẹ́ lọ lè ń sọ́ọ̀tì papọ̀ so òun náà ti di kí ó ti di kìrìónù kọ lẹ́tọ̀ọ́ sí ogún bàbá àwọn ọmọ àmọ́ ń kírun tiẹ̀ àmọ́ ọlọ́lẹ̀ fẹ́ kiri ó ń ṣe lọ́hùn ní ẹ̀ṣẹ̀ yẹn lágbára àmọ́ kì ṣe pé ó ti kú nínú Islam so wallahu a'lam. Then the husband refuses to spend on his maintenance. Is it possible for her to refuse to share his bed? tí ọkọ kò ṣe nǹkan tó yẹ kó ṣe lẹ́tọ̀ọ́ fún ìyàwó kí ìyàwó náà wá takú pé ìníjẹ́ kó súnmọ́ mi sọ ó ti pé gbogbo wọn di wọn di ẹlẹ́sẹ̀ papọ̀ náà nù sórí obìnrin yẹn kó ló lè fẹjọ́ rẹ̀ sùn wọn tó bá yẹ kó fẹjọ́ sùn láti fi lè bá wọn sẹ́tù rẹ̀ kó fi tí ń ṣe kó fi hàn fáwọn èèyàn sùkọ́ mọ́ ni pé èmi lòun ó tòun náà ó tẹ́ kí sáìdì látọ̀dọ̀ àwọn tẹ́kẹ̀ wọ́n mú ìdájọ́ látọ̀dọ̀ ara àwọn kó wọ́n ṣe bẹ́ẹ̀ so wallahu a'lam náà. ó ní omi sàlámà lẹ́kùn ẹjọ́ kí ni ẹ̀rí wípé ọmọ sí ló náà ni tó bá ti jẹ́ zina waladu zina la kò ní jogún náà. انظر السلام عليكم ورحمه الله وبركاته رزقكم الله فسر لنا هذه الايه يا أيها الذين آمنوا اذا نجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقه ذلك خير لكم واطهر لاخر الايه aya yìí نعم نعم آية yìí ó ń ṣàlàyé pé nígbàtí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọmọ wa ń bí ní àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n sáma wọ́n lè bá sọ̀rọ̀ ní àwọn àgbà rẹ́kẹ́tẹ́ so yóò mọ wá ìsọ̀rọ̀ tẹnìkan yóò wá dé stop títí yóò dì ilé tẹlómi kò ní jẹ́ kórè tiẹ̀ sọ lọ́nà fi wá gbé kalẹ̀ kódà ibùn àwọn tánẹ́fẹ́ máa ń kọjú sí láti ṣe dáadáa sí wọn láwọn tálíkà so àwọn èèyàn ò fi ààyè lẹ̀ láti pé kí wọ́n fi káàdì máa fi rí àwọn nǹkan yẹn ṣe lọ́nà fi wá sọ ayà yìí kalẹ̀ ipe ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ fún ẹmú fún ẹmú nǹkan kalẹ̀ bíi sàárà ẹ̀rí pé ó ti wà nínú ṣe sí àwọn ànábì ànábì sallallahu alaihi wasallam ni pé ànábì jẹ sàárà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nǹkan tí wọ́n bá ń fún yẹn yóò mọ̀ fún àwọn tí wọ́n ń jẹ́ àwọn tí wọ́n jòkó tì so kíní yẹn gbàtọ́lọ̀ ń gbé kalẹ̀ ọwa ó rìdíùsì ìmọ̀ bá ànábì sọ̀rọ̀ rẹ̀kẹ́tẹ́ so pé mo fẹ́ rí yín mo ní bá yín sọ̀rọ̀ ni ọlọ́run ti sọ kalẹ̀ pé mo fún ní nǹkan jẹ ọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ mú nǹkan wá so kí ni àwa tó ń ní àwọn èèyàn la tábà tó ń wọ àyà tẹ̀lé àyà wọn ọlọ́run bá tún padà tó sọ pé àǹkọ́tì أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإن لم تفعلوا فتاب الله عليكم so ọlọ́run ọba ní pé ṣé ẹ̀rù ń bà yín ipe láti lọ dé bá anabi sallallahu alaihi wasallam láti máa bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ torí nǹkan tí wọ́n ní kẹ́ máa mú kalẹ̀ àmọ́ ọlọ́run ní kẹ́ máa mú wa máa ọlọ́run tún padà tún yí nǹkan yẹn padà fún wa so n ti àyà yẹn ṣàlàyé náà àtàkọ́bùn wọn náà ní ìjẹni ní ọjà níjẹ́ báwọn yẹn ni pé ọjọ́ òfò wadhalika yawm àtàkọ́bùn so wallahu a'lam subhanakallahumma wa bihamdik ashhadu an